الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وأدخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته يتزوجوا بنو إداني لقد أنش إنه ترى عمدة الأحكام في أفاء عبد الغني المقدسي ولا باكي ويروسي أكا لنا من كتاب اللعان حديث لك إن عائشة رضي الله عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم دخل علي مسرورا تبرق عساوير وجهه فقال ألم تر أن مجزرا نظر آلفا إلى زيد بن حارثة وأسامة بن زيد فقال إن بعض هذه الأقدام لمن بعض وفي لفظ كان مجزر فائقا حديثي أدرالة عائشة يا ànábì sallallahu الله عليه وسلم رضي الله عنها أنها قالت aisha ó sọ إن رسول الله صلى الله عليه وسلم دخل علي مسرورا أنسى أسلم هو نولوا هو نو يرامي تلو تلو فرحة يعني تلو دنو تبرق أساريره أسارير وجهه gbogbo iwájú ẹ̀ ló ń dá tó ń tàn فقال ló wá ń ألم تر أن مجزرا نظر آنفا إلى زيد بن الحارث وأسامة بن زيد أو لك مجزر أعني أو قول lineage pẹ̀lú pé tí wọ́n bá wo èèyàn méjì wọ́n mọ̀ pé bóyá ilé ìtajà àṣàrò ilé ló ti jáde tó ní mujazzi. نظر آنفا أولئك إلى زيد بن حارث وأسامة بن زيد أو زيد أو حارث أتي أسامة تجي أماري ló wá sọ pé iná bá ọ̀dọ̀ hádi àkùdám lẹ́nu ìbá ló wá ní ẹsẹ̀ yìí pẹ̀lú ilé wọ́n jọ jáde nìkan náà nìyẹn ni pé wọ́n jọra wọn ọ̀kan jáde ní ọ̀kan. wọ́n fi lẹ́gbẹ̀ẹ́ kánà mùdẹ́gbẹ̀rún fà ẹ̀kọ́ wípé arákùnrin náà ó mọ̀ nípa lineage. àdìsí yìí òun náà ó fẹ́ jọ àdìsí sí akàlẹ́ náà wọ́n pé zayd ibn harith ẹ̀yà funfun ni ọmọ rẹ̀ usama ẹ̀yà dúdú ni so àwọn èèyàn ní àsìkò náà wọ́n máa ń ṣe ìyapa ẹnu láti fi rinlẹ̀ pé ọmọ ẹ̀ ni àbí kìí sọmọ ẹ̀ wọ́n ṣe èméjì wọ́n máa sọ̀rọ̀ nípa zayd àti bàbá ẹ̀ so ọ̀rọ̀ tó ń sọ yẹn alọ́gbọ́n àlejò sábà máa wà ní ọ̀sẹ̀lẹ̀ ní gbogbo ìgbà tó bá ń sọ sọ zaidi ó sùn ní mọ́tíláṣí òun àti bàbẹ́ wọ́n kọ ẹsẹ̀ síbi kan náà wọ́n á fi aṣọ borí ara wọ́n fi aṣọ borí wọn ẹsẹ̀ wọn nìkan lórí ọlẹ̀ sọ arákùnrin nígbà tó wọ ẹsẹ̀ yìí àti yìí láì jẹ́ pé ó rí wọn ó máa ta ni ẹni tí ó sùn kalẹ̀ wà ní ẹsẹ̀ yìí àti ẹsẹ̀ yìí ìkan náà ló ti jáde ẹni pé ọ̀kan jáde ní ọ̀kan. so ọ̀rọ̀ yìí ó bó máa lẹ́jọ́ sallallahu alaihi wa sallam nínú orí pé kí ni ó já irú àwọn tó ń ṣe ìbàjẹ́ lórí zayd àti ọmọ ẹ̀ eléyìí ló bó àlẹ́jọ́ sallallahu alaihi nínú ó wá wọ ọ̀rọ̀ Aisha pẹ̀lú ìdùnnú náà so ìdùnnú tó gbọ́ ọ̀dọ̀ Aisha yẹn Aisha rí àmì ìdùnnú lójú àlejò sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ ní àlejò sọ̀rọ̀ sọ̀lẹ̀ wọn sọ fún ìdí tó ń fi dùnnú ni pé lẹ́ẹ̀kan mojazir tó jẹ́ fáìk tó jẹ́ tó máa lílé ó wo ẹsẹ̀ bẹ́ẹ̀ àti ẹsẹ̀ Usama ó ní àti ara ni wọn ni wọ́n ti jáde ilé pé ẹ̀kọ́ kan ó jáde ní ọ̀kan. so eléyìí àwọn tó máa ń fi ẹnu àtẹ́ bà zayd àti bàbá rẹ̀ jẹ́ wípé bọ́lá máa dìnnà ni àbí báwo so wọn ò ní lé lẹ́nu àti sọ̀rọ̀ mọ́ torí pé arákùnrin yìí ó jáde nínú ìdílé tí wọ́n mọ̀ pa nílé jù yìí tó jẹ́ pé gbogbo èèyàn ló mọ̀ wọ́n nípa iṣẹ́ náà so kò lè sọ̀rọ̀ káwọn èèyàn máa tí wọ́n ṣe ṣáka lórí rẹ̀ torí pé wọ́n máa pa rẹ̀ so eléyìí ó dùn máa lẹ́nu sallallahu alaihi wasallam nínú so nígbà tó wá wọ ọ̀dọ̀ Aisha ó wọlé pẹ̀lú ìdùnnú àdìsí fáìdà tó wà níbẹ̀ ó ní pé a lè lo àwọn tó máa mọ̀ nípa village láti fi ṣe ìfẹsẹ̀rinlẹ̀ pé ọmọ yìí o bàbá rẹ̀ ló ka bàbá tó bì í. a lè káwọ̀tẹ̀ gẹ́gẹ́ bí èyí tó ń ṣe lénìí DNA náà so tó bá tó bọ́ ọ̀nà míì tó wà wọ́n máa fi ma wípé ẹ̀lẹ́ báyìí ló di lágbájá wọ́n lè lò ó láti fi ṣe tẹ̀síbíìsì pé ọmọ alágbájá lélẹ̀ torí pé alexa sọ́nà kò pọ̀ nípa wíwo ẹsẹ̀ tó wà àti tó sọ ọkọ̀ àjùlọ alexa sọ́nà gbàgbọ́ débi pé obìnrin ń pa ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn afọ àwọn kan ìyapa ẹnu níbi ìṣiṣẹ́ pẹ̀lú irú fáìpì àwọn tó ń mọ̀ nípa nílé àwọn kan sọ pé anáwó yóò mọ̀ níbi wípé a ti ṣiṣẹ́ eléyìí ni mẹ́gàbà àwọn jàmbúrò ìlànà torí àdìsíta àtàtàǹsì torí pé ìdùnnú àdìsíta àtàlàm lórí tí arákùnrin yẹn sọ ó fi hàn pé òdodo ni ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ó ní pé àwọn kan ní ààlè fi ṣiṣẹ́ eléyìí mọ́dàbí Imam Abu Hanifa ṣùgbọ́n èyí tó tẹ̀rì jù òun náà ni mọ́dàbí àwọn jumhur wípé a lè lo ohun tí ẹni tó ní ìmọ̀ rẹ̀ bá sọ gẹ́gẹ́ tó ti wà ní òde òní tí wọ́n lo DNA ìsàbò nínú ẹ̀. tọ́ ìṣiṣẹ́ pẹ̀lú fáìkì ẹni pé ẹni tó mọ̀ nípa lineage tí ọ̀nà míì bá tún wà tó lágbára jù a lè lò ẹ́ síwájú ká tó lo eléyìí lápèjúwe alfirosh takalana obìnrin ó bímọ láàrin oṣù mẹ́fà ẹlòmíì wá ń claim ìbọmọ òun ni ìyá pé oyún tó ní òun tó fi bímọ ti tòun ni léè tó jùlọ pé ó wà ní ọkọ rẹ̀ so ṣẹ̀ríà níbí ó ní pé ọkọ ló ní ọmọ tí kì bá ṣe pé bọ́yá ọkọ náà bá ń ṣe iyèméjì lórí ìyàwó ẹ̀ which means pé kéèyàn wá láti ta láti wá claim wípé òun oyún oyún obìnrin tó wà ní ọ̀pọ̀ ọ̀rọ̀ lásán ni kò sẹ́ni tí ó gbàgbọ́ kò sẹ́ni tí ó fi ṣẹ̀ṣẹ̀ a sì ní títorí kílèmù títí ẹ̀ kakọ pé kí àwọ̀ wa búra instead òun lájẹ̀ ìyà torí pé ó ti ṣe ìkárààrì fún ara rẹ̀ pé òun ṣe kí ni òun ṣe zìnà torí pé kì í ṣe ìyàwó ẹ̀ ni ó sì ń kílèmí pé ọmọ tó ní tó bí ẹ tó ní bẹ́ẹ̀ nígbà tí pé probability pé ọkọ ló ní oyún ó wà tó látẹ́rì torí pé ilé ọkọ rẹ̀ ló wà. àwọn afáàní ìdí tí àlejò sọlọ́mọ́ àwọn àríwọ̀ sọ́nà tó fi dunnú pẹ̀lú ìròyìn bàbá tí ó wo ẹsẹ̀ Osama àti Zayi. ó ní pé níjà ìlíyà wọ́n ń fi ẹnu àtẹ́ kan násábà Usama àti bàbá rẹ̀ tó pé Zayd èèyàn funfun ni bá Usama èèyàn dúdú ni so bó tilẹ̀ jẹ́ pé ó mú agbọn ọmọ mẹ́rin torí pé mọ̀mọ́ Usama Ummu Ayman orúkọ rẹ̀ Baraka ó jẹ́ obìnrin láti Habashiya láti Habasha èèyàn dúdú ni sọ ìṣòsì tó jọ ìyá ẹ̀ bẹ̀tà wọn bá ti ṣọ́ọ̀bù sí kéèyàn tó lè fi rú àwọn ìmọ̀ báyìí láti fi ṣiṣẹ́ ẹni pé ẹni tí yóò fún wa nínú ìyẹn ó láti jẹ́ àádé ó láti jẹ́ àádé torí pé lónìí tá a bá lọ sí DNA wọ́n máa ń gbẹ̀yìn lọ bá dókítà tó ti ṣe result torí pé kí ni dókítà yẹn kì ṣe àádé tó bá ṣe àádé yìí kò ní change the fẹ́ nìkan so sharp ẹni tá a lọ báyìí ó gbọ́dọ̀ jẹ́ olódodo tó lẹ́sìn tá a sì gba ẹ̀sìn rẹ̀ gbọ́ torí pé àmàlẹ̀ ni ó lè sòdodo lórí ní tí wọ́n bá wá sọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ ẹni tó mọṣẹ́ táwọn èèyàn sì jẹ́rìí tó mọ̀. torí pé experience ó ti fi hàn pé ó mọṣẹ́ náà so tí ṣẹ́ẹ̀kù méjèèjì bá dúró ìmáàmù náwàwí wà wàtàkàkú àlà annáhu يشترط أن يكون خبيرا بهذا مجردا واتفق القائلون بالقفاف على أنه يشترط فيه العدالة يعني كي أعطاك شرط ìpè ẹni tá a lọ bá yẹn wọn láti jẹ ẹni tí ó jẹ àgbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tó mọ̀ nípa aṣẹ́ náà dáadáa. ṣùgbọ́n wọ́n ti yẹ pa ẹnu pé tí ọ̀rọ̀ ẹnìkan la máa gbàgbọ́ àbí ó padà náà tó jẹ́ méjì torí pé bí ṣàhádà ni bí ìgbà fẹ́ testify pẹ̀lú nǹkan so irú ṣàhádà báyìí èèyàn kan ò le tó èyí fi hàn pé tá a bá máa lo dna kì í sọ síbítù kan láti ṣe torí pé ṣàhádà ṣàhádà ẹni kò tó lọ́dọ̀ àwọn àfààní. sòrí ó láti jẹ́ pé ibi méjì nígbà tá a bá ṣe ń bí a kò lọ ṣe ń bò ní àwọn àkọ àwọn àwọn ìrọ́sì ara wọn. bẹ́ẹ̀ àwọn afáàmì ni ẹyọ kan ti tó wọ́n dì ní pé alẹ́sà sálàm kò ní ìdí àti wá ẹlòmíì láti wá thirty five tó ti arákùnrin yẹn ṣe pé Usama ọmọ Zayd so àwọn tó sọ pé uh, certification ìyà kan ó ti tó ọ̀rọ̀ wọn ni ó tẹ̀lé ọlọ́ọ̀kadà àdìsí ètò tẹ̀lé omi hukmu al-asr yóò sọ̀rọ̀ lórí ìdájọ́ al-asr al-asr omi al-nazru بعد الإيلاء لينزل خارج الخرج ó ní kí nígbà tí ìyàwó àtọkọ tán bá ń bára wọn lò torí pé wọn ò fẹ́ kí ìyàwó lóyún so nígbà tí omi ẹran ọkùnrin tó bá fẹ́ wá ló wá dìde kúò sódà tó fi dà sí ilẹ̀ ẹlẹ́kọ̀ ní dà sí inú ìyàwó ẹni wọ́n pè ní àdínẹ́sọ̀ olùkóyè náà. عن سعيد الخدري رضي الله عنه قال ذكر العبد لرسول الله صلى الله عليه وسلم فقال ولم يفعل ذلك احدكم ولم يقول فلا يفعل ذلك أحدكم فإنه ليست نفس مخلوقة إلا الله خالقه وعن جابر بن عبد الله رضي الله عنه قال كنا نعقل والقرآن ينزل لو كان شيئا ينهى عنه لنهانا عنه القرآن حديث مجد يلاقى ضلالة أبو سعيد الخدري الله بكيو يونسي أني ومن با العزل نيوضع النبي صلى الله عليه وسلم ní àdẹ́bùsà àtọ́lá bá bèèrè pé wọ́n ní ma yẹ fún alùdáàdì kàkàkà kí ló dé tẹ́nìkan kan yín ti rú ẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe níbi ìbéèrè yìí ti ṣe pé bóyá àlẹ́sà àtàlà ò máa ìdí tá fi ń ṣe bẹ̀tì ìbéèrè yìí ìbéèrè nǹkan ni gẹ́gẹ́ bá wà fún àtúnṣe ẹni kí ni wọ́n ń bẹ́ẹ̀ fún kí láǹfààní ẹ̀ wàlám yà kó fàlà yà kó àlùdá yìí kà áàdù ṣùgbọ́n àlejò ni ẹ má ṣe bẹ́ẹ̀ o ó ní kí ló dé tẹ̀ ń ṣe nítorí pé àlẹ́sà sálà kò kọ̀ fún wọn láti ṣe bẹ́ẹ̀ ó ń ṣe màkínní àǹfààní ẹ̀ tó bá pẹ́ torí kí obìnrin ọmọ lóyún ni فإنه ليس نفس مخلوقة إلا الله خالقها kò sí ẹ̀mí kan tọ́lọ̀ fẹ́ ṣẹ̀dá rẹ̀ àyàfi kó ṣẹ̀dá rẹ̀ kò sí nǹkan kan tó lè di lọ. so ṣíṣe mẹ́sùn yẹn kò lè mú kí ọlọ́run má ṣe ẹ̀dá tó fẹ́ ṣe obìnrin lè lóyún tó ti bẹ́ẹ̀ náà. حديث إليك جي جابر ابن عبد الله قني كنا نعزل والقرآن ينزل أنت عزمه قرآن سيرسل عليه أمه فيوا أم قوالا سيرسل قفوا law kana shay'an yunha anhu tó bá pé nǹkan kan tí wọ́n lè kọ̀ fún wa ní nípa nọ́ọ̀sì yẹn lánàá àánú kùránù kùránù ò bá kọ̀ fún wa. sọ àdéhùn méjèèjì yìí ti Abu Sa'id al-Khudri ó fi hàn pé anẹ́bùsà ọ̀sánlám àkọ́kọ́ ó ń ṣe ìmọ̀ kí ló dé tán fi ń ṣe tó bá fẹ́ kí obìnrin ó má lóyún ni ìyẹn ò ní tọ́kùn obìnrin ó má lóyún tí ọlọ́run bá ní obìnrin ni ó bí ma ni ó sì lóyún ó sì bímọ náà tó ń ti pé ọkùnrin kò omira rẹ̀ kò sọ̀kalẹ̀ sínú fárùtù rẹ̀ ìdí ni tó sọ pé wàlímà yẹ fún àgùnbáyìí ká àkàbùkù lẹ́yìn náà tó wá fún wa ní ìdáhùn ìbéèrè wọn pẹ̀lú èrò ọkàn wọn òun ni pé in tí wọ́n fi ń ṣe ni pé torí kóbìnrin ọmọ lòun lọ́wọ́ ni kò sí ẹ̀mí kan tọ́lọ̀ ń fẹ́ dá tí ò ní lè dá kò sí ẹ̀mí kan tọ́lọ̀ ń fẹ́ dá tẹ́lẹ̀ yìí tó lè sọ̀tọ̀. tí ọlọ́mọba fẹ́ ṣẹ̀dá ẹ̀mí níbi nọ́pà tí ọkùnrin lérò pé tí òun ò bá jà sí ara ìyàwó òun kò lè lóyún ọlọ́run ṣe. torí pé ọlọ́run ọba òun ló ṣe sábàtì òun ló ṣe ìsábà òun ló ṣe ìdí òun náà ló ṣe ìdí máa fa ìdí náà. àdìsí jáde ibn abdullah ó fi ń kọ́ wa pé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam ànábì rí kò rí o ó ti di halal báyìí lópin ìgbà tí wọ́n bá ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam torí pé ká lẹ́bí ọ̀gá ẹni ẹni tó rà lẹ́bí òun ẹni ó rà lẹ́bí ọlọ́run ọ̀gá ó sì rí tòótọ́ wá pé kankan ni tọ́lọ̀ ń fẹ́ kó pọ̀ fún wa kùránì ò sọ̀kalẹ̀ lórí ẹ̀ so nígbà tí kùránì ò fi sọ̀kalẹ̀ lórí ẹ̀ yẹn èyí ń fi hàn pé kìí ṣe haram so ẹ̀kọ́ tí jábìrì fẹ́ sọ fún wa ń bì ní pé à ń ṣe nǹkan báyìí lásìkò àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ kùránì ò fi sọ̀kalẹ̀ ó mú òfin wa tó bá pẹ́ òfin ni tó yẹ kọ́ lọ́wọ́ kọ̀ fún wa kùránì ò bá sọ̀kalẹ̀ láti kọ̀ fún wa ṣùgbọ́n ní kíkà nígbà tí kùránì ò ti kọ̀ fún wa yẹn a jẹ́ pé ẹ̀tọ́ ni ibi ni àwọn afá ti ṣe tí wọ́n ti rí ẹ̀tọ́ ẹni pé tá a bá ṣe nǹkan níwájú àlẹ́bíṣà àṣọlá tí àlẹ́bíṣà àṣọlá ń bá ẹni tí ó ti sọ̀rọ̀ lórí ẹ̀ a pé ẹ̀tọ́ ni nínú yẹn torí ale àmẹ́sà àtẹ́lẹ̀ wọ́n ń dákẹ́ lórí àgbọn torí tọ́lọ̀ fẹ́ràn ni kò sí bí nke àtẹ́lẹ̀ ṣe máa dákẹ́ lórí tí ọ̀dà tí wọ́n ṣe níwájú ẹ̀. bákan náà tá wá ní nígbà tí wọ́n ń ṣe yẹn ọ̀dà tó ó lè jẹ́ àtẹ́lẹ̀ wọ́n wọn tí torí pé kùránì ó ń sọ̀kalẹ̀ lásìkò náà wọ́n á pé nǹkan tó yẹ kó kọ̀ fún wa ni wọn ò bá kọ̀ fún wa mo rò pé àdéhùn méjèèjì yìí yé àwọn àǹfààní tó wà ń ni pé àkọ́kọ́ àwọn afọ àwọn ṣe haram àgbọ̀dọ̀ ṣe. nínú wọn òní ibn Hazm ẹ̀rí rẹ̀ ní hadith Juzama binti Wahb ìpè ó wà ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n di Ànábì sallallahu alaihi wa sallam béèrè nípa al-azm ni Ànábì sallallahu alaihi bá dáwọn lóògbé dhalika al-wa'du al-khafi al-wa'du kalima أني بدور فإذا الموءودة سئلت بأي ذنب سئلت الموءودة أني أمتي ألوبيبو láàyè so gẹ́gẹ́ bí àwọn ará tí wọ́n ń ṣe ní àsìkò jàìríyà wọ́n bá bímọ obìnrin wọ́n lọ kó mọ́lẹ̀ láàyè so anábì ni alwaqtu alkhafi. ẹni pé bíbo ọmọ mọ́lẹ̀ tọ́pa mọ́ni ẹni pé bí bàtà ń ṣe iṣẹ́ bíbo ọmọ mọ́lẹ̀ yẹn ní pamá wọ́n ní ẹ̀rí àwọn ìdí tí wọ́n fi sọ pé haram ni àbọ̀rọ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé halal ni lópin ìgbà tí obìnrin náà bá jẹ́ ọmọlábí tí kìí ṣẹ̀rú tó sì jẹ́ pẹ̀lú yòǹda ẹ̀ ṣọ́ọ̀tù méjì obìnrin yẹn ó láti jẹ́ ọ̀mọ̀lẹ́bí torí pé gbogbo tó bá ṣe fẹ́ rú ẹ̀ ẹrú ẹ̀ ní tó wù ú ẹni ó lẹ̀rù ló lẹ̀rù ṣùgbọ́n obìnrin tó jẹ́ ọmọlábí òun náà ní ìwọ̀ tọkọ rẹ̀ láti fún eléyìí náà wà ní ẹ̀ so ntí ó fi tí ó fi fi dùn ún ó láti jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀ eléyìí ni mọ́tà bá wà dùgbò bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn àṣọ àwọn sọ pé tẹ́rùkùrú àwùdá fífi ṣe fífi sílẹ̀ láì ṣe ìlú dájú ọlọ́wọ́ àdáwọ̀ wọ́n ní ìdí ni pé àkọ́kọ́ ìpalára ń bẹ fóbìnrin nílé ẹ̀ ẹsẹ̀ èsì mẹ́rin ní ẹgbẹ̀rún ìṣẹ́jú kan. So, àwọn afáàmì sọ pé al'aula lẹ́rùkù. ní tó dáa jù ní sámọ̀sí wọ́n ní àkọ́kọ́ ni pé ìpalára ẹlẹ́ẹ̀kejì ni pé ọkọjẹ́ ẹnu àlà nípa ìwọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wípé àwọn ìgbéyàwó eléyìí ni ẹ̀yìn wọn bẹ̀ wọn sọ pé haram ni àwọn náà sọ pé àwùjọ tó dáa jù ọ̀rọ̀ àníkà sọ́nà tó sọ pé فإنه ليست نفس مخلوقة إلا الله خالقها kò sí ẹ̀mí kan tí ọlọ́run fẹ́ dá àyàfi tí ọlọ́run dá ẹ̀mí náà gbogbo bó ti lò ó rí èyí ni pé àlàáfù yẹn kò lè stọ́ọ̀pù kí ọlọ́run ṣẹ̀dá ẹ̀mí tó bá fẹ́ dá torí pé ọlọ́run ọba káàna kádàrà kọlùkọlù wàládì lámìyàmìlà àlàzàlù tí ọlọ́run bá ti kádàrà ìbímọ fóbìnrin àlàáfù ò lè obìnrin obìnrin lóyún láì jẹ́ kọkùnrin súnmọ́ àbí ọ̀sẹ̀lẹ̀ ilé ayé ó eléyìí fi hàn pé gbogbo tí ọlọ́run bá fẹ́ ṣe yóò ṣe kò sí nǹkan kan tí ọlọ́run fẹ́ ṣe tí ò lè ṣe. wọ́n nu musnad imam ahmad hadith anas ibn malik جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وسأل عن العزل ẹnì kan wá sọ́dọ̀ àlẹ́sà sálàm ó wá béèrè nípa azù yìí tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀. فقال رسول الله صلى الله عليه وسلم قلنا عليه الصلاة والسلام بصيته لو أن الماء الذي يكون منه الولد أهرقته على صخرة لأخرج الله منها أو لخرج منها ولد ìpẹ̀tọ́bá pé omi tí ó dọ̀ma ni ọkọ̀ lọ́ba yọ kúrò lọ́dà sórí àpáta ọlọ́run ti yọ ọmọ nínú ẹ̀ wàlẹ̀ yakhluqanna Allahu nafsan huwa khaliquha ọlọ́run yọ dá ẹ̀dá tó fẹ́ dá kò sí òkèkà tó lè dá dúró. bẹ́ẹ̀ àwọn afá àwọn ṣe ìyapẹnu lórí kí ni ìlà tó fi jẹ́ pé a máa sọ pé kí èèyàn má ṣe azù òun náà ni wọ́n ní orí wọ obìnrin ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn tàpá sí kádàrá torí pé obìnrin wà tẹ́lẹ̀ pé òun àti ìyàwó ẹ̀ àwọn àkọ́kọ́ ẹ̀ wọ́n ti jọ wà láì lọ́yọ̀ ọdún lónìí tọ́lọ̀ òsì fún wọn lọ́mọ. so gbogbo kìíní tó dá lórí kádàrá so tí ọlọ́run bá kádàrá pé obìnrin ó bímọ iye báyìí ni ó sì kì í kì í ṣe mímọ̀ ṣe ọkùnrin kì í sì ṣe àìmáṣe rẹ̀ wallahu a'lam. hadithi judama tí àwọn tí wọ́n ní haram ni tí wọ́n fi tẹ̀rí ó wá nù hadithi míì riwaya Tirmidhi láti ọ̀dọ̀ Jabir ibn Abdullah قل قلنا يا رسول الله إنا كنا نعبد فزعمت اليهود أن الموعود الصغرى فقال كذبت اليهود إن الله إذا أراد أن يخلقه لم يمنعه إذا أوصد sọdọ anabi sallallahu alaihi wa sallam lawa sọ pé ìwọ òjíṣẹ́ à ń ṣe azlu ṣùgbọ́n àwọn yahoo nígbà tó ń kọ́pà ń ṣe wọ́n ń sọ fún wa pé alimọ̀húdá ti ṣubùrọ̀ ni wípé bíbo ọmọ mọ́lẹ̀ kékeré lọ́nà kékeré là ń ṣe èyí ni pé jàìlíyà ò sì fi wálẹ̀ ní jàìlíyà pé àrúgbọ́mọ lọ bò ní ìsìn ọ̀nà gbígbọ́mọ bò míì làtún mú kàn ní alẹ́ fàásánà bàtọ̀ pé kẹ́gà bá ti yahud yahud parọ́ iná mọ́ àyíká àrọ́dà ìyẹ́kùnú kọ̀ọ̀hún tí ọlọ́mọba fẹ́ dá ẹ̀dá lámìyàmìnà ò bá kò sí nǹkan kan tó lè kọ̀ fún ọlọ́run láti má ṣe ẹ̀dá náà. báwo la ṣe wá ṣe ìjà papọ̀ ìdájọ́ pẹ̀lú àdìsí jùlámà yìí àti àdìsí yìí àti ètí wọ́n sí àlẹ́fà sọ pé dáàlì kàlùwádú àlùfàfì eléyìí ni ìbú ọmọ mọ́lẹ̀ tó pamọ́ àwọn àfàṣe ìdáhùn sórí ìbéèrè yìí nínú wọn àwọn tí wọ́n gbé àdìsí jùdánà ti pé màkúrú ni ti àdìsí jábẹ̀ eléhùn ó ṣe tàhílì ẹ̀ pé halal ni ṣùgbọ́n makruh ni. àwọn míì wọ́n ní àdìsí Juzama da'if ṣùgbọ́n tó wá tẹ̀lé ní pé àdìsí náà ló sọ yìí Muslim lọ́wọ́. àwọn míì wọ́n ṣe tarjih àdìsí Juzama lórí àdìsí Abu Sa'id al-Khudri àti àdìsí Jabir. ṣùgbọ́n Ibn al-Qayyim rahimahullah ó ní ìdáhùn tí anẹ́sà àtàlẹ̀ sọ fún yahoo wípé irọ́ ni wọ́n pa torí pé yahoo èròǹgbà wọn wípé àlàáfù yẹn kò lè ṣeé kí oyún jáde láti ara rẹ̀ wọ́n á ìyẹn wọ́n fi sí ipò kọ́tùlù kọ́tùlù nẹ́fẹ̀ kéèyàn já okùn ẹbí pẹ̀lú wood pẹ̀lú bíbo ọmọ mọ́lẹ̀. so àpèjúwe wọn yìí ni alexa àtàlà pé irọ́ ni torí pé ká bímọ ká bò mọ́lẹ̀ kò dàbí ṣíṣe náà tó kọ̀ papọ̀ bẹ́ẹ̀ pẹ̀ torí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan àti ìṣẹ̀dá ń tọ̀wọ̀ tó báwo la ṣe fẹ́ fi wé ìdínú tí alẹ́sà àtàlà ti sọ pé kẹ́gà bá ti rí yahudu parọ́ so eléyìí fi hàn pé kádàrá ọlọ́run yóò ṣẹlẹ̀ gbogbo bó ti wulẹ̀ ọ jẹ́ gbogbo ọgbọ́n tẹ̀yàn lè dá tọ́lọ́mbà ti kádàrá nǹkan yóò ṣẹlẹ̀ bákan náà àdìsí ó kọ́ wa pé gbogbo tí ó bá ṣẹlẹ̀ ní àsìkò àlẹ́bí sallallahu alaihi wa sallam àámú lẹ́rìí ẹ̀rí ni. torí pé bí àlẹ́bí ọba mà ọlọ́run ọba mà. sòtú wáyé pé nǹkan kan ni tí ọlọ́run fẹ́ kọ̀ fún àlùmọ̀ mùsùlùmí kùránù ọba sọ̀kalẹ̀ lórí ẹ̀. ìdí nù sí jábì ibn Abdullah tó fi fi ṣíṣe tó ń ṣe lásìkò àlẹ́kì sallallahu alaihi wasallam tí Kùránì fi ń sọ̀kalẹ̀ ló fi tẹ̀rí pé halal ni. bákan náà ó ṣe àfihàn pé Kùránì yìí ó wá láti wá ṣàlàyé ṣẹ̀rí àti ìdájọ́ ni. bákan náà ó ṣàfihàn pé Kùránì sísọ̀kalẹ̀ ni kì í ṣẹ̀dá. gẹ́gẹ́ bí àwọn kan ṣe wípé Quran kì í ṣe ẹ̀dá ọlọ́run ọlọ́run sọ̀kalẹ̀ ni ọlọ́run sọ̀kalẹ̀ ni. àfa olóhùn táì táì sọ tí a bá lè bẹ̀rẹ̀ àdìsí mi á ẹnu àlà ìwádìí ilé ṣe kó ṣe èyí tí a ti ṣe àṣìṣe lórí ẹ̀ ọlọ́run fi orí ẹ̀jẹ̀ wá èyí tá a gbọ́ ọlọ́run kọjá kí a fi ṣiṣẹ́ ṣe kí ọlọ́run ṣe ní kújà fún wa lọ́jọ́ gbọ́dọ̀ àṣeyàmọ̀ fún wọn ṣe ní ìbálẹ́jọ́ fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. náà mo ní ẹ̀sílẹ̀ kan pẹ̀lú tó ní bàbá ìsàlámù ìgbìmọ̀ kò sí ọjọ́ agbẹ́bẹ̀ pé ọmọ àjọyọ̀ bá ti máa ń gba ìtawà ọmọ nígbàwà fún náà ní owó ìwà ẹgbẹ́ bá ti wọlé àti ẹ̀yìn ara ìgbà yóò máa pe ẹni yẹn pẹ̀lú ìlú bí ó ti wá láì jẹ́ kó ń mọ̀ ọ́ láti fi wọn. Ìròrí ti èmi ni pé ìyẹn náà wà lára àwọn ìyẹn ẹgbẹ́ òkú máa ń yẹ wò. Náà ní tó bá wulẹ̀ ẹ èèyàn méjì jẹra wọn tó fi àpò ọlọ́gbà ẹ èyí ní ilé ìwé òṣìṣẹ́ tí ẹ ní òkú nínú inú àtúnyí ìbéèrè mi ti ṣé nìyẹn tó máa ń kọ àti aláìsí ẹgbẹ́ ṣètò lórí iṣẹ́ yíyẹ̀wò tí ẹ̀yà sọ pé kò sọ́nà bẹ àti irú àwọn kọ́wá yìí. irú yẹn wọ́n máa ń kọ torí pé wọ́n mọ tí wọ́n ń wò so and then kó tó lè jẹ́ ìmọ̀ yóò ti jẹ́ tẹjúríbà ẹni pé wọ́n sọ wọ́n rí eléyìí wọ́n sọ oṣù tẹ̀bẹ̀ náà wọ́n rí eléyìí wọ́n sọ oṣù tẹ̀bẹ̀ náà náà ó ti di àlùmọ̀tẹ̀wáṣẹ̀ wípé igi tí wọ́n ń pè ní èyí tá a máa ń já láti fi ṣe òògùn ibà yìí tó ń yára olúkúlùkù lọ́mọ pé ó ń ṣe òdòdó kí ló dé tá a fi mọ̀ tẹ́jú rígbà adáwò òṣìṣẹ́ eléyìí náà dáwò òṣìṣẹ́ eléyìí náà dáwò lọ́ba ti fà. so tí wọ́n yẹn náà wọ́n ti ṣe wọ́n ti dáwò wọ́n ti dáwò wọ́n ti dáwò wọ́n ti rí pé gbogbo ẹ̀ ló ń ṣe so ó ti di fà pé tí nǹkan báyìí tó báyìí lè rí báyìí pẹ̀lú lágbájá a jẹ́ pé ibì kan náà ló ti jáde. bẹ̀tí nígbà tó yẹ pé àwọn ò mọ̀ nípa àmàna àlè mọ̀ kí ni tí wọ́n ń wò ìyẹn ọ̀dà kìí í ṣe pé bóyá wọ́n wò ṣe torí pé kìí ṣe pé bóyá wọ́n wípé wọ́n nìkan ni wọ́n sọ fáwọn wípé ni ẹsẹ̀ wò àwọn ní ọwọ́ ni wọ́n wo àǹdẹ tó wá pé tẹ́jú bí ba lè fún yàn ní ajẹ́ pé èèyàn lè kọ́ yàn ẹni ọba mọ̀ o lè sọ fún ẹni tí ọmọ pé nǹkan báyìí là á máa wò tó bá ti rí pé nǹkan báyìí ó jọ nǹkan báyìí ajẹ́ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ papọ̀ ni ọlọ́wọ́ àlọ́ so tó bá yẹ pé ìwúṣẹ́ ni anẹ́tìsà àṣálà ò ní dunú pẹ̀lú ẹ̀ so ìdùnnú anẹ́tìsà àṣálà àti gbígbàgbọ́ rẹ̀ ó ti tó wa láti mọ̀ pé kìí ṣe ìwòsàn yìí ọ̀gá wà ní. wọ́n rí kò sọ̀rọ̀. but tí bàbá tí ẹ̀sọ̀ àlọ́ wọ́n àlè kò sí tí a lè ṣe kọ́mẹ̀ntì lórí ìyẹn torí pé èèyàn ò mọ kí ni tí bàbá náà wò báwo ló ṣe ń mọ̀ ẹnìkan òbí bàbá rí pé báwo lẹ ń mọ̀ pé lágbájá ọmọ ìlú báyìí ní tẹ́ẹ̀sì rírí so tí wọ́n bá wá bá wá kílèmù pé òun máa gé ìbò ni that is eh, another thing tó bá wá ní nǹkan kan lòun máa ń wò tóun fi mọ̀ wọ́n eléyìí náà lè jẹ́ mọ̀ torí pé gbogbo àwọn aráàlú wọn máa ń yàtọ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ti rí ọ̀nà tẹ́ bá yí ọmọ àlọ́ rẹ̀ tẹ ẹ bá mọ̀ wọn dáadáa ẹ ti mọ̀ pàtó lọ́rọ̀ yẹn ni wọ́n gbọ́dọ̀ ti wá. tẹ ẹ bá rí ẹni tó wá láti sọ̀rọ̀ ẹ lè sọ pé jẹ̀sà torí pé wọ́n ní tí ó tó pọ̀ sọ ẹ lórí ìsìnmọ̀ gbogbo orú àwọn kan sọ èèyàn lè ti bẹ̀ mọ̀ pé lágbájá àti àwọn èèyàn ń tọ́là gbogbo àwọn èèyàn àwọn ẹlòmíì mọ ìlà everywhere tó bá ti rí ìlà ẹlágbájọ́ sí lọ pé ìlà lù báyìí kódà eléyìí lè jẹ́ mẹ́rin mẹ́rin eléyìí lè jẹ́ mẹ́rin mẹ́rin tí wọ́n sì yàtọ̀ síra wọn ó mọ ìyàtọ̀ rẹ̀ pé kì í ṣe tìlú báyìí ni tìlú báyìí ni lè so àmọ́ kí ni tí bàbá ń wò aláwà tí ó wà lè ṣe kọ́mẹ̀tì lórí pé bọ́yá bàbá ṣe ṣírùkù àbí nǹkan kan aláwà rẹ̀. نعم وعلى ذلك lópin ìgbà tó ẹ pé wọn ò wọn wọn ìdí ń bẹ láàrin wọn sí ṣùgbọ́n Islam ò fi irú ọ̀rọ̀ báyọ̀ kò sílẹ̀ lásán ká máa wò náà àwọn èèyàn ó fi hàn pé wọn ò fi ẹ̀kọ́ wọn àwọn tó ń jẹ́wọ̀ ní àtàwọn tó ń jẹ́wọ̀ sí wọn ò ṣiṣẹ́ wọn àwọn òbí méjì àwọn náà ò ṣiṣẹ́ wọn. so that is why tó jẹ́ pé ẹ ẹ lè tóbi láì jẹ́ pé ẹ máa wọ̀lú yìí rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ náà láti níwà sí i torí kí nǹkan kan báwọn oṣù bá ti ṣẹlẹ̀ kéèyàn bá ilé tí obìnrin lè fọdún mẹ́rin aláṣìbèrè kí ló dé èyí tó tó ìlà ọdún mẹ́rin gan ti ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá lọ ń gbélé tan tó filẹ̀ ní forty days àbẹ̀rẹ̀ pé kí ló dé tó fi filẹ̀ láàjẹ́ kó lóyún. tó ọkọ̀ lẹ̀ ni ara ah, nǹkan ọ̀tọ̀ ọ̀bá kọ́lẹ̀ oníbùkádà rẹ̀ ṣùgbọ́n tó pé wọ́n ń gbé ọ̀nà tó dùn ọ̀hún sì wá kó obìnrin jíjẹ rẹ̀ kó obìnrin mímu rẹ̀ ọ̀pọ̀ láàrin Yorùbá ẹlòmí ń fìyàwó lẹ̀ síbu ìlú yóò ló ń padà lé ọdún mẹ́rin kò ní ó sì fi àwọn ọmọ pẹ̀lú ìyàwó sílẹ̀ so dídákẹ́ torí pé àwọn ọlọ́kàn wọn àwọn lè tètè símpù wípé àwọn sì jẹ́ láyà torí pé obìnrin ó máa ń tòun pé ah, kí ni tó báwọn ọmọ òun ni wọ́n máa wọn ọkọ̀ náà ṣe di ẹ̀ náà lọ́kàn wọn àwọn ọ̀kọ̀ra wọn sílẹ̀ pé wọ́n ti tẹ ìwọ ìyàwó gbígbé wọn ti ó ní mọ̀sùlùmíyà tí ń bẹ lórí ẹ nípa wọn kí ló dé tó ní ṣe tó bá kọ́ ọkọ̀ ọ̀lẹ̀ ni yẹ ká sódà tí ó fi lè wá mi tí ọmọ wa gbọ́ bùkátà rẹ̀ torí obìnrin ní ìyẹn tí ọmọ gbọ́ bùkátà kódà lówó lọ ó ní ọkùnrin tí ọmọ gbọ́ bùkátà rẹ̀ so that is wọ́n á pé wíwà lé tán wà lé láì wà lé pé wáyé wá sọ́dọ̀ ìyàwó rẹ̀ ni ìbàjẹ́ ni wá àsìkò kan máa wá tó wà lò pẹ̀lú ìyàwó rẹ̀ ní báyìí tó kù tó tọ̀ padà. Thank you. kò yé mi o kò yé mi fẹ́. nǹkẹ́ fẹ́ wí lò ṣe wá ẹ̀ <laughs> àbí o bọ́lá ṣe fẹ́ béèrè àkúdàáyá àkúdàáyá ọ̀kẹ́ kí ni túmọ̀ àbí tó bá rí àwọn tó mọ̀ àwọn tó mọ̀. àkọ́kọ́ ni pé disappear kò sí inú àwọn èèyàn èèyàn kan ò disappear yìí àti tó bá pa àtọkọ̀ mọ́ nǹkan ìpé èèyàn èèyàn ni yóò wá di tàbí àtẹ̀kẹ́ bèrè ẹlẹ́ẹ̀kejì ni pé téèyàn bá ti kú tá a bá léèyàn kú ó ti sàn nù kò tún lẹ́gbẹ̀ẹ́ ti kàn nílùú tí ó sì lọ ṣùgbọ́n ẹni ọba ti kú ó ti gé àlàáfà àti tiẹ̀ pẹ̀lú ilé ayé pátápátá kò lálàáfà kàkà mọ́ bẹ́ẹ̀ tí kìíní ẹ̀ bá ń ṣẹlẹ̀ sẹ́ńsì rí definitely probability ẹ̀ yẹ̀ kàní. ló wà ẹni pé ó dájú pé gbogbo èèyàn pátá ló ní sọ̀rí àìbẹ́ẹ̀kọ́ gbogbo èèyàn pátá lórí ló ní kọ̀rí kọ̀rí yẹn àìsàn si àmẹ́sà ní kọ̀rí ni tòun òun ti sọ di mùsùlùmí pẹ̀tù wá sí pé kọ̀rí ti ń bẹ pẹ̀lú èèyàn àìjẹ̀mú ti ń bẹ pẹ̀lú èèyàn yẹn pé òun náà ti kú nìyẹn ààrẹ ìkùnú so ó wá lè pé ẹni tó ń pa àwọ̀ dà sí ẹni tí ó kú yẹn kọ̀rí yẹn ni àìjẹ̀mú ti ń bẹ kú wọ́n á máa wò tó wá òrìrì ìdí inú tí fi ń gbà ìṣàkíyà torí pé òun lágbára àti ìṣàkíyà ṣùgbọ́n èèyàn èèyàn owó lágbára àti ìṣàkíyà àbí kọjá lùjẹ̀ ní so bó ti jẹ́ nù ẹgbẹ́ èèyàn bá ti kú ó ti kú kò sí kò lè sẹ̀yìn mọ́ náà and that is why tí ẹ bá rí tẹ bá gbọ́ ìtàn ànábì Ìsá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó padà wá ó try láti fi hàn àwọn disciples rẹ̀ pé òun ń ṣe àdìsẹ̀lú èèyàn lòun pẹ̀lú àwọn àmì tí àdìsẹ̀lú òun ṣe ẹni tó jẹ́ pé ẹni tí eh, wọ́n sọ wọ́n ń pè ní spirit àbí òkàkàn tí ò lè ṣe àwọn náà wọ́n gbà wọ́n gbàgbọ́ pa spiriti wọ́n ní pé onípínlẹ́pọ̀ lóúnjẹ fún oúnjẹ so spiriti ò lè jẹun wọ́n ní kí wọ́n ọwọ́ òun kó ọwọ́ òun lò so ẹ ní tọ́tù ọwọ́ spiriti bẹ́ẹ̀ alìjẹ̀nú òun lè yí padà sí àwọ̀ ènìyàn kó sì máa ṣe sí ìṣesí àyè. so spirit èèyàn kan ní orin ẹni ọba kú ó kú pẹ̀lú spirit ẹ̀rí ee ọgbà wà lọ. Wọ́n máa àyè nípa ọgbọ́n máa ń ṣe àtìkù nígbà tó wà ní ìṣúná lójú àná ọ́nù wà ó lera ọ̀sìn ìmọ̀ tó máa lọ ẹ̀rọ ọ̀sìn ìmọ̀ pa ọ̀sẹ̀ ó lè jẹ́ bóyá àlùjọ ní ẹ̀nà ló ń gbé àwọn òbí wa láti fi wọ́n máa tẹ̀ wọ́n fún àdúrà yìí. ohun tó eléyìí ẹni oní possibility tó lágbára jù ìgbà míì rẹ̀ ní àlá ni a ti sípò àlá gẹ́gẹ́ bí yẹn ṣe ní Yorùbá ti ń rí wípé àlá bọ̀ ó bọ̀ lóòótọ́ rẹ̀ ṣùgbọ́n àlá mi ó ju àlá lọ ẹbí ìṣípayá ẹbí bí ìlàhàm lọ́lọ́ òṣìṣẹ́ fún yà mo mo sùn mo rí pé wọ́n á fún mi ní lẹ́tà nígbà mo yí kò ju ten minutes lọ tí wọ́n tẹ̀lé pé mo ti ń jáde à sọ́jọ́ra wọn àbí ọ̀jọ̀ lọ ó kúkú jọra wọn eléyẹn ìpayà látẹ̀lé so àlá wípé èèyàn bá obìnrin lò òun náà lè pé fún ó lè jẹ́ pé ọ̀nà tí èèyàn gbà sùn ọ̀nà tí èèyàn gbà sùn bóyá ẹni tí kìí ṣàdúrà síwájú kó tó sùn ó lè jẹ́ pé ẹni tí kìí ṣe àlùwàlá sùn ni. ó sì lè jẹ́ pé èèyàn tó otu pé kó tó sùn ó ti wo youtube tó sì jọ orí gbogbo orí sí wa so ó pè é yóò àná òun náà ni wọ́n pé ó so èsì reality rẹ̀ tí mi yẹn bá wá ń ṣẹlẹ̀ sí ìyàn tó pọ̀ ó ti lọ́wọ́ àìsàn lóyún tòun ó kò àdúrà. yóò tíra láti jẹ́ pé yóò máa ṣàlùwà lásùn yóò máa ṣàdúrà tó tó sùn alal akọ́lù ọ̀rọ̀ ọ̀rọ̀ agbára mi kó tún gbàdúrà tó wà tó tó sùn gbogbo orí ìkàlá rẹ̀ yẹ olùwà ṣé ẹ tí ìṣọ̀kan rí tí pé wọ́n kì í mọ́lẹ̀ fẹ́ máa kígbe àwọn tọ́jú ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n máa pọ̀ kígbe bẹ́ẹ̀ tẹ́ bá ti rọra ní àǹfààní àti àti ṣéèkì bí ẹ báyìí lẹ́ẹ̀bà yìí bí ìgbà tó yẹ pé ó ń tọ̀ wọ́n ó fi ní ilẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí pé ó ń ṣẹlẹ̀ àwọn àwọn dókítà míì wọ́n sọ pé ibù gan bí èèyàn ti sùn tí ẹ̀jẹ̀ ò máa circulate gẹ́gẹ́ bó ṣe yẹ ó lè fà wọ́n lòun náà lè fà so that is why irú ọ̀nà kéèyàn ó gbà sùn kí kéèyàn ó sùn pẹ̀lú àgbà ọ̀wẹ́ ọ̀tún lẹ́yìn tó bá rẹ̀ ó tún tàn sí tòsí òun náà máa hẹ́pù ní ìkàlà rẹ̀ Allahu a'lam. Now, Thank you. ó ti kẹ́rin lórí àwọn onílé tó bá sí àwọn onílé wípé nígbà tó rọrùn ọ̀rọ̀ kan òun fún iye ọdún báyìí òun fẹ́ kẹ́rì àwọn ah, ìgbésẹ̀ ọ̀wọ̀ torí pé wọ́n sọ àkébọ̀ ọlọ́kọ ọkọ mi wọ́n ti tọ́dún mélòó kí mi ò rí tó ìdájọ́ pé tó ń bá ilé ti obìnrin fọ́ọ̀yì ẹ̀ torí pé kódà tó a àwọn awọ àyọ àtìdúró rẹ pẹ́ẹ́pẹ́ ọdún mẹ́rin pẹ́ẹ́rẹ́ láti ojú ẹ̀ ṣùgbọ́n tá a máa ń dúró rẹ ike lágbájá wà lóòótọ́ lóòótọ́ wà ó sì ń sílé inú yóò bàtà dúró jù bá lọ bẹ́ẹ̀ àdúró rẹ pẹ́ẹ́pẹ́ ọdún mẹ́rin láàfin ọdún láàfin tó obìnrin dáhùn ó ní àǹfààní láti lọ tàbí ó láti jẹ́ pé either court àbí nǹkan ọba láàpè pé ọ̀yàwó ẹ̀ lẹ̀ tó ọ̀dà ṣe mọ́ àbí kí kóòtù ó ṣe ìdájọ́ pé obìnrin ní o eh, máìlẹ́sì wọn ó ti túká so ìyàwó sì lọ kọ̀ so nígbà tó dé àwọn ọ̀kí làtàwọn wọ̀nyí wọn àìlè ṣe àtúnṣe lórí ṣùgbọ́n tí ìyàwó bá tó bá jókòó tó wọ̀ ọ̀lọ́kọ mọ́ ó kàn tọ́jú ọmọ ọmọ rẹ̀ ní ọkọ náà ó wà lọ́nà sọ àwọn méjèèjì ń dẹ́ṣẹ̀ lọ́nà kan sí méjì òun ó ń dẹ́ṣẹ̀ àwọn ìwọ àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ gan fún rẹ̀ so bó ti délé rẹ̀ ṣe yí rẹ̀ ọlọ́run. ọba tẹ̀lé ṣe ilé báwọn ò fi àmọ̀.

ìyàwó tí ń bẹ́ẹ̀ ní ìwọ̀n tọ́ra ní àwọn ìwọ̀n náà wọ̀ sí ó tẹ̀. Òní wọn ti mọ́ dà ẹ̀yìn ẹ̀yà òní ìfẹ́ sí ẹ̀yà wọ̀ sí ọkùnrin náà wọ̀ ní ó tẹ̀lé wa ní ìgbà ó ní pẹ́ pẹ́ wọ́n ti dàgbà wọ́n ní bùkátà sára wọn mọ́ so ìdí tó lè fà á tí ó ń tọ̀ wọ́n fi gbẹ́sẹ̀ sí àwọ̀ ẹ̀ òun náà ní ìsúmọ́ rẹ̀ ẹni àti ìtọ́jú ẹni. so àwọn ti dàgbà wọn ò ní ara wọn mọ́ bọ́yẹn tí wọ́n fi síbí òun náà ti lọ́mọ tó ń bàbá tó sì lọ sọ́run òun wò pé òun náà láti wọ ẹni tí ọmọ ìtọ́jú òun fífẹ́yàwó tó èyí tó pọ̀ jù ní torí àti máa dáná kù kìí ṣe pé torí àti ti dàgbà irú yẹn kò kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ náà lọ́kùnrin gbàgbọ́ pé àwọn méjèèjì pẹ̀lú ìyọ̀gá ara wọn ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ obìnrin tó sì yọ̀ǹd à èèyàn gbọ́dọ̀ ṣe irú iṣẹ́ wà so àáwọ̀ tí ó kọ̀ ọ́ lẹ̀ torí pé kọ́ má lọ ṣe àṣìṣe mẹ́sẹ̀ torí pé omi ọ̀fà tí ó fi ṣe irú ìkàdá yìí. Thank you. Briy eterya jjanan se dogeci jwanak m sparen Diane jman implemented k foundeda ki parwan. M tan demokrat kita li pou ekran nan genye Abend Moalem kinley pey apan, ku tou dogeci yman genyen fukw sheriff ak segg atye ki zidak apan, ya Bi jipay. wọ́n dogun ara wọn ṣùgbọ́n Islam ń fàyè irú nǹkan báyẹn sílẹ̀ ó dá bẹ́ẹ̀ ìwà náà yà wọ́n. ìjà òní òní ni pé ọkùnrin òní jogún ọ̀kan lópin ìgbà tí ọba ti sọ pé òun kọ̀ ọ́ lẹ̀ lópin ìgbà tí ọkọ ọba ti sọ pé òun kọ̀ ìyàwó òun sílẹ̀ so kò lè rí sọ́ọ̀pù ìyàwó láti má dojú ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè sọ́ọ̀pù ọkọ náà láti má dojú ìyàwó rẹ̀ aláwa rẹ̀. Sọ asalaamu alaykum wa rahmatulah.